إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك يفو الله وبركاته kí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti péjú ní àyè alálùbáríkà yìí láti tẹ̀síwájú nínú ìtara ẹni jí nípa àwọn ohun tó ní láti ṣe pẹ̀lú ẹ̀sìn wa àti ìsẹ̀mí wa atọrọ àlékún ike àti ìgẹ̀ fún òjíṣẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run ìgẹ̀ rẹ̀ kí wọ́n ṣàì máa bá òjíṣẹ́ náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbéǹde alqiyama kí ọlọ́run ọba kí wọ́n ṣàì kàwá kùn wọn. lẹ́yìn náà bí idhnillahi ta'ala a ó tẹ̀síwájú láti ibi tí a ti fi ìjókòó tì ní ọ̀sẹ̀ tí ó kọjá ní inú àlàyé nípa hadithi ẹlẹ́ẹ̀kejì nínú tírà al-arba'una an-nawawiyya lil-imam an-nawawi rahimahullahu ta'ala. adúró ní ọ̀gángan ibi tí arákùnrin yẹn èyí tí ó wá bá òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam àti àwọn sàádé rẹ̀ gẹ́gẹ́ bí umaru ṣe ń fún wa ní ìròyìn ó béèrè lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní kí òjíṣẹ́ ọlọ́run ọba ó fún òun ní ìròyìn nípa al-islam ọlọ́run ọba fèsì ó ní faqala rasulullahi sallallahu alayhi wa sallam. الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله إليني أنت أشي أقولك على يني قارئ ìjẹ́rìí wípé kò sí nǹkan kan tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo àti wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni. oni wa tuqima as-salat ìtumọ̀ ìsìláàmù nìyẹn ìpìlẹ̀ rẹ̀ òun náà ní kéèyàn kọ́kọ́ jẹ́rìí wípé ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo nìkan ní ìjọsìn tòdodo tọ́ àti pé òjíṣẹ́ ńlá sallam ọlọ́run ọba ló ń ràn méjèèjì yìí ó gbọ́dọ̀ pé nínú ṣàhádé èèyàn kéèyàn tó máa jẹ́ mùsùlùmí nígbà téèyàn ń ṣe ìjẹ́rìí yìí ó gbọ́dọ̀ jẹ́ sí pé ìjẹ́rìí ahọ́n àti tọkàn ni ṣùgbọ́n tọkàn yẹn láàrin èèyàn àtọlọ́run ló wà ntí àwa ọmọ èèyàn ó fi ṣiṣẹ́ òun náà ni ntí èèyàn fi ahọ́n sọ kí a gbọ́ ó lè má dọ́kàn rẹ̀ tí kò bá dọ́kàn rẹ̀ ìyẹn kú òun ó ni ó kọ́ lọ́n torí pé ọba ni alimu bidati sudur ní ń bẹ lọ́kàn yìí ni ní wá ṣe kẹ́límà ṣahada ká ní a ṣiṣẹ pẹ̀lú zọ́ọ̀ṣẹ̀ bá ń o lè torí máa ń ti nù ti nù wọ́tukíma sọ̀lá inú àwọn ìtumọ̀ islam òun náà ni pé kí o gbé irun dúró kì í ṣe pé kó o kírun ṣùgbọ́n kó o gbé e dúró ilé ìbàjẹ́ ti pé ní gbogbo àwọn ààyà ah, pátá tí ọlọ́wọ́n bá ti pàṣẹ àbí tó ti sọ̀rọ̀ nípa irun àbí tó ti fi irun yin àwọn ẹrú rẹ̀ kan àwọn ìpè nígbà tó ń yìn wọn yóò máa yìn wọn náà ní pẹ̀lú wípé wọn a máa gbé dúró kì í ṣe pé wọ́n ti lásán gbígbé dúró yìí wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé kí èèyàn kí pẹ̀lú àrkánu rẹ̀ kéèyàn mójútó àwọn oríkèéríkè rẹ̀ kéèyàn sì kí ní àsìkò rẹ̀. ẹ̀rí pé yàtọ̀ sí irun àkípọ̀ níjọ́ ọlọ́run lójú àyílà àti mọ́gìrìwò àti ṣá ó dìgbà tó bá dé láti ọ́fíìsì kó tó kì tó bá ti jáde nílà ọ̀rọ̀ kò ráyè tọ́lọ́hún ma ẹni tí bá ń kírun òun bẹ́ẹ̀ ń kírun ṣùgbọ́n kò ṣe ìkámàtú sọ̀lá inna as-salata kanat 'ala al-mu'minina kitaban ọlọ́run bá ní aṣílọ́nà yẹn ni pẹ̀lú àwọn àsìkò ọlọ́run máa máa gbé Jibril aleyhi salam dìde láti wá kírun kí òtítí ọlọ́wọ́ bá máa kírun lẹ́yìn rẹ̀ ní àwọn àsìkò irun àwọn yẹn. lẹ́yìn ìgbà téèyàn bá ṣe eléyìí náà ni yóò tó ní ẹ̀tọ́ sí pé kí á ròyìn rẹ̀ pẹ̀lú ẹni tí gbèrú dúró. ó ní wọ́tú ti ẹ̀zàkà kí o sì máa yọ zàkà. ìrẹ́nàmdánù Islam kí o yọ zaka nígbà tí dúkìá èèyàn tó bá ti tó bá ti wọ nisọp tí ọdún kan yípo bá dúkìá tó wọ nisọp yẹn lọ́wọ́ èèyàn tí kò dín ìgbà yẹn ni zaka tó ṣe kí ni ló tó ọ̀nà yẹn ní sọ́ọ̀bù ní ti wà ní nǹkan bíi seven hundred and uh, fifty something or there about tó yẹn bá pé ní sọ́ọ̀bù títí dé gbàrà tí owó yẹn pé ní sọ́ọ̀bù lọ́wọ́ èèyàn ènìyàn yọ zaka là ó dìgbà tọdún kan bá yípo bá owó náà tí ó sì dínkù tí owó yẹn bá wà lọ́wọ́ yẹn fóṣù mẹ́fà tí bùkátà kan tí ó tóbi kan tó bu díẹ̀ nínú ẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà tó jẹ́ pé lẹ́yìn oṣù kan owó yẹn tún padà pé nìsan ìṣirò nìsọ́ọ̀bù tí yẹn ń ṣe bọ̀ yẹn ó ti wó owó yẹn gbọ́dọ̀ kò gbọ́dọ̀ tí tọ́dún kan ó fi ṣe kí ni tí ò yí kó bá fọ̀sùnhánàlá tó ń ti bẹ́ẹ̀ zaka yíyọ nira وتحبون المال حبا حبا جما 1 over 40 ó dìgbà tó bá wọ ní sọ́ọ̀bù bákan náà zaka yìí kò ta bá àwọn ohun èlò wa má ilé tá à ń gbé ọlọ́wọ̀n ní ayọ̀ zaka rẹ̀ ọkọ̀ tá à ń gùn ọlọ́wọ̀n ní ayọ̀ zaka rẹ̀ aṣọ tá à ń wọ̀ ọlọ́wọ̀n ní ayọ̀ zaka rẹ̀ àwọn tó bá lé lórí àwọn bùkátà wa yẹn ńlọrọ̀ ní ayọ̀ zaka nù ẹ̀. zaka yíyọ yìí ètò kan ní díẹ̀ tí Islam gbé wa léyìí tó jẹ́ sí pé gbo kò tí ì sí tíọ́rì náà kò sì ní sí dàlìkíyàmù èdè tí a lè fi mú ojú tó kí ìnira àti òṣì kó má pọ̀ láwùjọ tó tó ètò zaka kò sí kò tí ì sí institution náà kò tí ì sí theory náà tí wọ́n ti rí gbé yọ tó lè mójútó ìyẹn láwùjọ tó wá tó zaka torí pé nínú hadith mu'az adébá hàn sọ fún un pé tó bá débẹ̀ tó bá pè wọ́n sí kẹ́límà ṣahada tán tí wọ́n bá tí wọ́n bá gba kẹ́límà ṣahada lọ́wọ́ rẹ̀ tí wọ́n jẹ́rìí pé ọlọ́run ọba ọba ọ̀kan tó wọn níjọ́ sí tọ́sí lódodo àti pé òjíṣẹ́ ọlọ́run sọ̀sẹ́lẹ̀ ìránṣẹ́ ọlọ́run sọ fún wọn kọ́lọ́run ṣe ìrun márùn-ún ọ̀ràn yẹn lé wọn lórí fi kulli yawmin wa layla náà sọ fún wọn pé ọlọ́run ṣe zaka yíyọ lọ́ràn yẹn lórí àwọn olówó inú wọn tá a bá gbà tá a láàfún a ó pín fún àwọn atálákà àánú wọn lọ́dọọdún lónìí àwọn èèyàn yẹ zaka ṣùgbọ́n bò láti ń yọ ìgbẹ́tẹ́sì islamu ìgbẹ́tẹ́sì islamu fẹ́ àtìbù látara zaka yíyọ báàt ọ̀nà tá a gbà yọ àti fi dìfìtì géèmù yẹn torí nígbà tí yẹn bá yọ zaka uh, five hundred thousand lápẹ̀jùwe tó wá pín yẹlẹyẹlẹ two thousand five hundred three thousand five thousand yóò wá pín fún bí yóò pín fún bí èèyàn three hundred two hundred and fifty àwọn tá a pín èèyàn two hundred tá a pín five hundred thousand fún sá a dá fún wàhálà wọn ni àbí a dín wàhálà wọn kù a dín kankan kù nínú wàhálà wọn ṣùgbọ́n a fẹ́ ìṣesí tí ó yẹ títí yóò jẹ́ kí àwọn tí wọ́n máa wo ọwọ́ olówó yẹn kí wọ́n dínkù eléyìí lọ́jọ́ ti gbé láwọn àyè kan a rí àwọn ọmọ àyàbọ̀ kan tó yẹ pé masha Allah alhamdulillah tí wọ́n fẹ́ yọ zaka wọ́n wá àwọn ọ̀dọ́ tí kò ṣiṣẹ́ lọ́wọ́ wọn wọ́n ní kó lọ business proposal wọn wá kí ni business ọ̀rọ̀ kò lè ṣe tó nídìí owó gidi wọ́n sì gbé zaka yẹn fún tọ́ba di pé business yẹn wà feasible wọ́n sì gbé zaka ìyẹn o ti delete okọ̀ yẹn kúrò nínú àwọn tí wọ́n jẹ́ bọ́dì lórí ẹlòmíì láwùjọ yẹn nìyẹn tọ́dún mi bá yípo tọ́lọ̀ bá bàlùbáríkà sí dúkìá náà òun náà máa retí pé yóò ṣe kí ni yóò yọ zakatẹ́ lòdì kò sínú àwọn tí wọ́n ti wá tó láì ní déètì rẹ má lọ́dún tí ń bọ̀ ṣùgbọ́n ọ̀nà tá a gbà yọ zaka omukọjá sí pé àwọn tí wọ́n wá tó láyè lọ́dún tó lọ yẹn àwọn náà ni wọ́n tún wá tó láyè lọ́dún yìí ọdún tí ń bọ̀ àwọn náà ni wọ́n tún kọ́kọ́ dé torí pé wọ́n túmọ̀ sí pé ntí sẹ́rí àtúrí ẹ̀ gbé zaka yẹn kalẹ̀ àṣekínni àṣìbù ẹ̀ torí ọ̀nà tá a gbà yọ kò sí láì nínú kéèyàn yọ zaka owó èèyàn dúkìá èèyàn kéèyàn kó fún èèyàn kan. tó bá jẹ́ títí dúkìá tó pọ̀ gidi gan ni kéèyàn pé fún èèyàn méjì mẹ́ta ntí tí ó wúlò fún wọn ní ìwúlò tí ó mú wọn lè dá dúró tírú ilé ìbá ń ṣẹlẹ̀ ẹ̀rí pé àwọn à ń gbé igbá bára káàkiri láwùjọ mùsùlùmí ẹ̀rí pé yóò parẹ́ láwùjọ wa àwọn èèyàn kan bẹ tó jẹ́ sí pé náà wọ́n ti dàgbà dé ipò tó jẹ́ sí pé wọn ò lè ṣe nǹkan kan mọ́ kò lè sẹ́ni kankan tó ń mójútó wọn tó bá ní kí rẹ níbẹ̀ má gbégbá abára ìwọ tó ní kí rẹ níbẹ̀ má gbégbá abára ó make provision fún kẹ́ni fún tí ó máa jẹ tó bá mùsùlùmí láàrin ara wa abalẹ̀ mójútó ètò zakani ètò zaka tábàlẹ̀ mójútó ni a ó rí i pé gbogbo orú àwọn nǹkan wọn tí yóò ṣẹlẹ̀ láwùjọ tí wọ́n fi ń tì sí islam kò sí islam àti bára ṣíṣe ní máa gbé igbá káàkiri wọn ò tán kò sọ́nà tí wọ́n gbà tán wọn ò tán rárá rárá àtọ̀ islam ò má kódà kan lásìkò umar ibn khattab wọ́n umar rí arákùnrin kan yahudi ẹnìkan tá a bá sọ pé yahudi àwọn tí wọ́n kórìíra islam jù nìyẹn arúgbó ni yahud ṣẹ̀ǹpẹ́ lábẹ́ dẹ́wọ́lá islam wọn a máa sọ jizya wọ́n ní umaru ayé arúgbó yẹn yahudi ó gbé igbá ó ń káàkiri ìlú madina umaru ayé umaru ni nínú dẹ́wọ́lá islam ẹnìkan wà gbégbá yín wọ́n oúnjẹ umaru ni rárá o kò lè ṣẹlẹ̀ nínú dẹ́wọ́lá islam umaru ni baba baba, ẹ padà sílé nígbà tí ẹ wà lọ́dọ̀ọ́ tẹ́ ní okun ara àti fi ṣiṣẹ́ ẹ̀sán jizíà fún orílẹ̀-èdè yìí ní ìsìn tẹ́ ẹ ti dàgbà tẹ́ ẹ lè ṣe nǹkan àsìkò ni fún orílẹ̀-èdè yìí padà fún yín torí náà ẹ padà sílé. wọ́n tún ti àzàkà zàkà yìí òpó kan nínú àwọn òpó ẹ̀sìn Islam ó tẹ̀lé nígbà àwọn èèyàn fọwọ́ ẹ̀rẹ́ mọ́ èdè ló fà tó gbé eléyìí ló ṣe okùnfà kẹtàlù rìdà lásìkò Abubakar radiyallahu ta'ala anhu warda nígbà tó ṣiṣẹ́ ọlọ́run bá tìbò padà tán àwọn èèyàn kan sọ wípé wa khudh min amwalihim sadaqatan tí ọlọ́run bá wí yẹn wípé ànẹ́bí lọ́lọ́run bá dájú ọ̀rọ̀ kọ sallallahu alayhi nígbà tá ànẹ́bí ti kú àwọn onífẹ́ nìkan kan zakama Abubakar ni gbogbo ntẹ́ mọ́ fún ànẹ́bí pátá nígbà ayé rẹ̀ kódà kó pẹ̀lú òdiwọ̀n okùn tá a fi so ẹṣin tàbí ràkúnmí tẹ bá fẹ́ dín ìyẹn kù nínú tẹ ẹ máa ń kó òjíṣẹ́ ọ̀ràn nígbà ayé rẹ̀ wípé torí kó ti kú á jà yín lógun torí ẹ̀. kódà gan ogun yẹn wọn máa pè ní ìtàlù rídà ní pé wọ́n jà àwọn tí wọ́n ṣe rídà lógun kí ló fà á tí wọ́n fi pè wọ́n ní wọ́n ṣe rídà kì í ṣe pé wọ́n nígbà tó jíṣẹ́ ọlọ́run bá ti kú àkírun wọn fa. wọn ò wọn nígbà tó ṣe ọlọ́run ti kú wa ní zakama àyọ zakama ló ṣe okùnfà àrígbà wọn wọ́n ti àzàkà na Ramadan nínú àwọn ìtumọ̀ tí Islam kó sínú òun náà ni pé máa gba Ramadan. gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe àwẹ̀ lé àwọn àlùmọ̀ tí wọ́n ṣíwájú wa lórí bẹ́ẹ̀ náà ọlọ́run bá ṣe ní lé àwọn àlùmọ̀ ní mahamadu sọ́nà mẹ́rin lórí ìdájọ́ àwẹ̀ wa ó kàn lè yàtọ̀ síra wọn ìdájọ́ àwẹ̀ wa ó lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n àwọn àlùmọ̀ kan tí wọ́n ṣíwájú wa kutiba aleikum siyamu kama kutiba ala alladina min qablikum la'allakum tattaqun àwọn àlùmọ̀ tí wọ́n ṣíwájú wa ọlọ́run ló ń ṣe àwẹ̀ lé àwọn náà lọ́ọ̀nà wọ́n ní watahujja albayta in istata'ta ilayhi sabila bákan náà kí o ṣiṣẹ́ hajj lọ sí ilé ọlọ́run in istata'ta ilayhi sabila tí o bá ní ìkápá láti ṣe bẹ́ẹ̀ tí o bá ní ìkápá ìtẹ̀kọ́ aláti ṣe ìrìn àjò yẹn. ó ní qala ẹni tí ń béèrè bá tún ní òdodo nígbà tó gbọ́ ìdáhùn tó bá ní òdodo ló sọ. fa ajibna lahu yas'aluhu wa yusaddiquhu ó ní àwọn á ń ké máa pé ah irú oníbèrè wo lélẹ̀ torí pé presumption fún ẹni tó ń ṣèbéèrè ni pé tí èèyàn bá ń ṣèbéèrè èèyàn ṣe kí ni èèyàn mà ẹni tó wá ṣèbéèrè tí wọ́n fún un léṣì tán tó wá tún wá ní sọ̀dáktà ẹni tí wọ́n bá ní kẹ́nìkan bá wá ní ìṣètò ní ọmọ ọmọ alẹ̀ yìí lòun tá a sọ pé èyí bẹ́ẹ̀ ni òdodo ló sọ tí a bá kọ̀nfàmù ọ̀rọ̀ rẹ̀ pọ̀ máa lẹ̀ yìí ni lódodo ló sọ ajẹ́ pé bí ṣẹ̀ṣẹ̀ wí ṣe kí ni àwa gan mà ni sadakta ni àwọn wá ń ké máa ah, ṣe yasaluhu wa yìí ń fi fọ fún ó ń pè é ó ní qala fa akhbirni anil iman nígbà tó sọ pé sọ̀dákítà tán ó ní ó dáa fún mi ní ìròyìn nípa ìmánì náà tí a bá wo ìdójìṣẹ́ ọlọ́run wá fi dáhùn ìbéèrè Islam a rí i pé àwọn ohun tó ní láti ṣe pẹ̀lú ni azọ́hìrà ni ó sọ pé ashadu an ilaha illallah wa anna muhammadar rasulullah pé gbogbo ẹni tó bá ti gbogbo ẹni tó bá ti lè wí bẹ́ẹ̀ gbogbo ẹ̀tọ́ tí mùsùlùmí tó ní sí ọmọ àyà rẹ̀ mùsùlùmí ó ti dọ̀ràn yàn ká ṣe fún rẹ̀ níbẹ̀ kò sí tó kàn wá pẹ̀lú tí ń bẹ nínú owó nínú báyà rẹ̀ ọlọ́run ló mọ̀ yẹn. zọ́hírù pé ó wí kẹ́límọ̀ yẹn ó ti tú àwà. tíyẹn bá wá ṣe ẹ̀tọ́ fún irú ẹni bẹ́ẹ̀ tó padà wá hàn pé irọ́ ló ń pa kì í ṣe mùsùlùmí kí ni ipò àwọn nǹkan tí yẹn ṣe rí pẹ̀lú àníyàn pé mo ṣe fọ́mọ àyá mi mùsùlùmí kí ni kí ni ipò rẹ̀ ipò rẹ̀ ó máa wà lórí ìdájọ́ tá a kà ní bẹ̀rẹ̀ hadith yẹn pé innamal a'malu binniyat lórí aláda pé yẹn ṣe nǹkan fọ́mọ àyá tó jẹ́ mùsùlùmí náà ní lọ́wọ́ fún yẹn. shahadatu an la ilaha illallah iqamatu salah bídé òrùn dúró kò sí bí yóò ṣe máa kírun tá à ní rí gbẹ́ńṣe kíni tá à ní rí gbẹ́ń kírun kò sí bí yóò ṣe máa kírun kódà gẹ́gẹ́ gba ọ̀rọ̀ kan anabi sọlá mi tẹ́ bá rí èèyàn tó jẹ́ sí wọ́n pè irun ó wá mọ́sálásí wọ́n pè irun ó wá mọ́sálásí wọ́n pè irun ó ní ẹ tí wọ́n bá ń wá ẹlẹ́rìí lórí gbèsè múmi nílé àríkèsè múmi ó ní ẹ jẹ́rìí fún pé múmi nìyẹn. إقامة الصلاة، zaka أو àwẹ̀ gbígbà iṣẹ́ hajj ṣíṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ rí i pé àwọn nǹkan tí a máa ń ṣe táwọn èèyàn ó sì mọ̀ pa ṣe wọ́n ni. al-a'malu zahira àwọn náà ní islam. wọ́n ní fa akhbirni an al-iman ó dà fún mi nírò nípa ìmánì òun náà ní ìgbàgbọ́. ó ní. قال أن تؤمن بالله أن تؤمن بالله òjíṣẹ́ ọlọ́run ọba ní ìgbàgbọ́ òun náà ni kí o gba ọlọ́run ọba gbọ́ ibi tí iṣẹ́ wà gangan ni torí mùnàfíkì náà lè sọ pé ashhadu an la ilaha illallah muhammadu rasulullah kódà gan wọn wí ju gbogbo èèyàn yókù lọ àwọn mùnàfíkì tẹ̀lẹ́gbẹ́ ìdá já àkàlì mùnàfẹ́kù na kọ́ọ̀lù náṣàdù annaka rasu ọlọ́run ni èyí tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ èyí tí wọ́n ń wíyo sáwọ́ ọlọ́run wàá mọ̀ pé ìrànṣẹ́ ọlọ́run ni ọ ni ṣùgbọ́n àwọn ọlọ́run a mọ̀ pé àwọn mọ̀nàbìkì òkúrọ̀ ni wọ́n mọ̀nàbìkì náà lè máa kírun kò sí mẹ́rin lọ́kàn rẹ̀ yóò kírun kò gbọ́ ọlọ́run àbágọ́ yóò ṣe máa kírun òun náà gbáwẹ̀ yóò yọ zaka yóò ti ṣe hajj kì í ṣe dandan kí imáni wà lọ́kàn rẹ̀ ó ní ṣùgbọ́n al-iman an tu'mina billah òun náà ni kí o gba ọlọ́run ọba gbọ́ kí o á ní ìgbà ọba gbọ́ an tu'mina bi wujudihi lábẹ́ rẹ̀ kí o gbà pé ọlọ́run ọba ń bẹ ibi tá a wà gan nù kí o gbà pé ọlọ́run ọba ń bẹ àwọn èèyàn kan bẹ tó yẹ kí wọn ò gbàgbọ́ Ọlọ́run wa ìyáàdàn bìlà ó yẹ ká máa dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run bá fi Islam ṣe ní ẹ̀mà fún wa àwọn èèyàn kan ò gbàgbọ́ Ọlọ́run bẹ wọn ò gbà ibi Ọlọ́run bẹ. àǹtúmínà bí wujudillah kó gbàgbọ́ Ọlọ́run bẹ tòun ti gbé òórí Ọlọ́run rí. àdánwò ọ̀hún náà o ò rọ́lọ́hún rí ṣùgbọ́n tí wọ́n bá pààyàn ní ìsìnkú gbà pé kò sọ ọlọ́run torí kó rí rí lónìí ẹ̀yà pa nínà nípa ẹ̀ nímọ̀ gbọ́dọ̀ ń bẹ. ìmánì nù kò rí bá ṣùgbọ́n ẹ̀ pa lórí ẹ̀ yóò ní bẹ́ẹ̀ náà ẹni tó ń wí pé ọlọ́run àní ń bẹ́kẹ̀. torí pé tá wo àyíká wa àwọn olè ohun tí wọ́n ń pè ní hujjatul itqan ẹ wo ta'aqub al-layli wan tọ́sán bá wá òru tẹ̀lé àsìkò ẹ̀rùn àsìkò ọyẹ́ àsìkò òjò gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wá ní ìtẹ̀lé ńtẹ̀lé ta ló ń ṣètò wọn Allah wọ́n ní arákùnrin kan ó fẹ́ fi yí àwọn ọmọ kéékèèké wípé kò sí ọ̀ràn èlò lọ́ba tó jẹ́ pé ó yẹ ká máa ta lólùkọ́ tí ó máa kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́. wọ́n lọ sọ fún wa pé nínú kíláàsì tí wọ́n wà ó fi gbogbo nǹkan hàn wọ́n èwo kí lélẹ́yìí wọn lága chọ́ọ̀kì gbogbo nǹkan hàn wọ́n tán eléyìí lẹ́kùn ó ní ó da ọlọ́run dà wọ́n láwọn ò rọ́ọ̀lọ́ wọ́n ní gbogbo nǹkan tẹ́ bá ti rí kò sínú. àwọn ìta fi hàn tó sí ìṣẹ́lẹ̀ rí wọn náà ẹ̀rọ ọlọ́run ẹ̀wá lọ́lọ́run wa, ìdí ẹ̀ bá ti rí kò sínú. wa ma ya'lamu junuda rabbika illa hu ọlọ́run ọba nìkan ló mọ àwọn ọmọ ogun rẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ lọ́mọ kékeré kan bá dìde nínú kíláàsì àwọn ọmọ kíláàsì náà léèrè irú tí kọ́kọ́ bí wọ́n léèrè náà bá bí wọ́n léèrè wọ́n ní um, ni èyí blackboard ó ní ọ̀dà ọpọlọ títà wàdà wọ́n làwọn ò rí ó ní kò lọ́pọlọ ni torí pé tí torí pé lórí the same rule yẹn náà ni pé nígbà bá ti rí kò ṣe kí ni kò sí ẹtí rẹ́ni tí ń lè tọ́pọlọ rẹ̀ wà ń tàrí so nígbà tá a ti rọpọlọ tiẹ̀ náà a pé kò sí kiri kò sọpọlọ tí ìbá ti gbé kò sọpọlọ ń tòótọ́ bóòlù yóò ṣe ní kò sọlọ an tu'mina bi wujudillah èyí á ní máa pé àkọ́kọ́ náà ọlọ́run bẹ tó bá ní imani pé ọlọ́run bẹ yóò ní imani bimfiradihi bi al'ubudiyya ìgbé ọlọ́run yìí òun nìkan ló lẹ́tọ̀ọ́ kí ajọ́sìn fún òun nìkan òun náà ló lẹ́tọ̀ọ́ kí ajọ́sìn fún kò sí nǹkan míì tó ní ẹ̀tọ́ ìjọ́sìn tó yàtọ̀ sí ọlọ́run ọba ọba kan ṣoṣo. الإيمان iman bi uluhiyyatihi yóò أروي ìmánì pẹ̀lú المستحق للعبادة yìí òun náà ni al-ilahu al-mustahiqqu lil-ibada ọba ọ̀kan ṣoṣo tíjọsìn tòdodo nìkan tó sí. al-iman bi asma'ihi wa sifatihi yóò ní ìgbàgbọ́ sí àwọn orúkọ ọlọ́run ọba. yóò sì gbà wípé ọlọ́run ọba nìkan òun ló dá ní àwọn orúkọ yẹn ẹnìkan kan ò gbọdọ̀ bá ọlọ́run ọba jẹ́ wọn àyàfi tí a fi ìjẹ́ ẹrú tì sí àwọn orúkọ náà. بين العظمى عبد الله عبد الرحمن عبد الرحيم عبد الجبار عبد الغفار ايرونيه abd ẹrú ọlọ́run ọba ni wa a ó máa fi ìjẹ ẹrú a máa fi tì sí. bákan náà àwọn ìtumọ̀ tí àwọn ìtumọ̀ tí orúkọ yẹn kó sínú a ó jẹ́ kó ní ìlàpá wa. bákan náà sifatullah àwọn ìròyìn ọlọ́run a ó ní ìgbàgbọ́ sí àwọn ìròyìn ọlọ́run ọlọ́run ọba òun lọ́ba tí í dání òun lọ́ba tí í gbẹ̀mí lásìkò tó bá wù òun lọ́ba tí í rọ̀yàn lọ́rọ̀ òun lọ́ba tí í gbé àrísìkí ní bó bá ṣe wù ú tẹ́nìkan kan sì lè question authority rẹ̀ ìgbé òsè wa fún lágbájá gbé lágbájá ti gbọ̀ tó náà òsè wa lọ fún olówó. bágbọ̀ rẹ̀ bá ti ń pọ̀ sí lójú tiẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run máa fún un sí i ìwọ tó gbọ́n tọ́gbọ́n ọgbọ́n òdi o gbádùn ibi tọ́gbọ́n pọ̀ dé fún ọ. ọlọ́run wà ní tó bá jẹ́ gbọ́ngbọ́n rẹ ni azikì bá fi wá fi rí ká wò. àwọn òròyìn ọlọ́run àwọn òròyìn ọlọ́run yìí wọ́n pọ̀ gidi gan-an. lábẹ́ ìròyìn ọlọ́run á sọ̀ra fún mímọ̀ ròyìn ọlọ́run pẹ̀lú àwọn nǹkan tí kìí ṣe rẹ̀ bákan náà a ó jẹ́ kó dá gbogbo àwọn tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ a fi rinlẹ̀ fún ọlọ́run bákan náà àwọn nǹkan alayhi wa sallam tí wọ́n fi ròyìn ọlọ́run torí pé àwọn èèyàn kan wọ́n ti sọnù látàgbọ̀n yìí tẹ̀bá ní ọlọ́run ọba asẹ̀mí ọ̀làlì ọlọ́run ọba ní òun lọ́ba tí gbọ́ tó sì mà òun ní rárá wípé ọlọ́run ọba ò lè gbọ́ ibi torí tí ẹ bá lọ́lọ́run ọba ń gbọ́ ẹ ti fi ìròyìn tó jọ ti yín ẹ ti fi ṣe kíni ẹ ti fi ìròyìn ọlọ́run nínú àgbọ́yé tí wọ́n tó kúrú òṣìṣẹ́lá mahama sọ sọ sọ wípé àwọn ọkàn ọmọ èèyàn wọ́n ń bẹ láàrin ọmọ àka méjì nínú àwọn ọmọ àka ọlọ́run ọlọ́run a máa yí ọkàn náà padà gẹ́gẹ́ bó bá ṣe wù ú torí pé àárín àwọn ọmọ àka ọlọ́run méjì ni wọ́n wà ọlọ́run bá ṣe máa yí bó bá ṣe wù ú láàrin àwọn ọmọ àka méjèèjì yẹn wọ́n ní rárá ọlọ́run ò lè lọ́mọ àka ṣé àwa la mọ ọlọ́run ju ọlọ́run fúnra rẹ̀ lọ ni wọ́n ní tí a bá ní kí ló tọ́lọ̀ wọ́n fi ní ọmọ àka wọ́n ní torí pé tí a bá fi níní ọmọ àka ròyìn ọlọ́run àti fi ọlọ́run ọba jọ àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run ọba ní yadullahi fawqa aydihim ọlọ́run ọba ní ọwọ́ ọlọ́run wà lórí ọwọ́ wọn wọ́n ní rárá kì í sọ ọwọ́ ọlọ́run wọ́n ní qudratullah agbára ọlọ́run ni ṣé ọlọ́run tó wá lo kò máa kẹ́lí máa kújọ́ra àbóhùn kọ́ ló dá èdè àtàwọn tí wọ́n ń sọ èdè ọ̀hún ṣùgbọ́n bí tágbọ́ yé wọn ti wọ́ ni wípé wọ́n fi káídà kan sílẹ̀ tó wà lọ́dọ̀ àwọn ahlu sunna wal jamaa òun náà ni káídà tọ́lọ̀ ń fún wa ní Kùránì pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ọlọ́run ọba gbogbo àwọn tó fi ròyìn ara rẹ̀ yín ọlọ́run ní as-sami'ul basir ọlọ́run máa gbọ́ ọlọ́run tí sì yé ríra ni. ṣé gbígbọ́ tiẹ̀ ó fi gbígbọ́ tiẹ̀ wí gbígbọ ọlọ kíyàn méjì kí ogun wọn èèyàn mẹ́rin kí gbogbo wọn sọ kiri lọ orin lọ Kaduna Kogi gbogbo wọn ọ ní rìpọ́ọ̀tì ìrìn àjò wọn lẹ́ẹ̀kan náà Yorùbá ni kí sọ èdè ní káwọn ni máa sọ Yorùbá náà nígbà tí mo dé tí mo ọjà yín yorùbá tí wọ́n sọ èdè kan ẹ má ti jẹ́ ká tẹ́sì èdè míì ká sọ pé kọ́kàn sọ yorùbá kọ́kàn sọ haúsá kọ́kàn sọ ìgbò kọ́kàn sọ bìràn kí wọ́n sọ èdè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n sì máa tẹ́tí gbọ́ wọn lẹ́ẹ̀kan náà kí wọ́n sọ yorùbá lẹ́ẹ̀kan náà èèyàn mẹ́rin èèyàn mẹ́rin kan pọ̀ mẹ́ta ó wá gbígbọ́ wí gbígbọ́ dání tọ́lọ́ ẹ dákun èdè mélòó ló wà ń lé ayé ọmọ èèyàn náà ẹ lọ Plateau State kẹrọ bí wọ́n léèrè pé èdè mélòó lẹ ní bí mélòó ló wà nù Nàìjíríà gan kátó jáde kó nù Nàìjíríà mélòó ló wà láfíríkà mélòó ló wà lé ayé ọmọ èèyàn lásán nìyẹn kó tó kan èdè táwọn ẹranko ń sọ àwọn ẹranko tí wọ́n ń sẹ̀ nínú omi àwọn èyí tí wọ́n ń sẹ̀ ní lórí ilẹ̀ gbogbo wa lásìkò kan náà gbígbọ́ ọtí ẹnìkan gbígbọ́ ọtí yorùbá àti ibo kò dídì lárúbáwá lọ́wọ́ kò dídì ẹranko lọ́wọ́ kò dídì etí ń sẹ̀mí nú omi lọ́wọ́ kò dídì etí ń sẹ̀mí lórí ilẹ̀ lọ́wọ́ kò dídì etí ń fò lórí afẹ́fẹ́ lọ́wọ́. jalla jalalu so tàbá wá fi gbígbọ́ ròyìn ọlọ́run kì í ṣe ìròyìn ẹ̀dínkù ní fọlọ́n kò sì sí ọ̀nà kankan tí gbígbọ́ ọlọ́run tó gbàjọ gbígbọ́ ọ̀tọ́ mi yàn torí gbọ́ ọlọ́run ní kò sí nǹkan kan laysa kamithlihi shay'un kò sí nǹkan ọ̀hún ó kéré tóbi tó jọ ọlọ́run rárá. kọ́ídà yẹn òun láwọn máa fi ṣe òpinya láàrin àwọn àròyìn lóòótọ́ tá a bá dárúkọ ọwọ́ ìdí òwò sínú ròrí wa náà ni wípé gbogbo ń tá a bá ti rírí tí wọ́n ń pè ní kíni tí wọ́n ń pè lọ́wọ́ kò sí láì fi nínú kí yẹn wá sórí sínú ìròrí wa arọ ọmọ èèyàn arọ àwọn ẹranko tá a bá ti rí rí tí wọn bá lọ́wọ́ àti rọ́wọ́ wọn rí ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa pé kò sí ìta ti rí àti ìta táǹkì májìn kò sí ìtójọ tọlọ́run rẹ̀ ìròyìn tọlọ́run tó dá ni ni nínú bí ipò rẹ̀ ṣe ga bẹ́ẹ̀ náà ni ìròyìn yẹn ga. ọpọlọ ẹnìkan ò sì lè ronú kan ọlọ́run ríran alibasir wọn ni ọlọ́run ríran tẹ́bá ní kílódé wọn ni tẹ́bá èyí ti lẹ́yìn náà ti lọ́lọ́run ríran jọ ọlọ́run nù fẹ́ra yín fọlọ́run wéra yín ti jọra yín torí náà a gbà torí ti gbàgbà ọlọ́run tún mara rẹ̀ jù lọ wọn ni ríran sẹ́. ṣé ìdí ìrìn àti wákàtí ìjọ tọ́lọ́ ní ìsìn tí ń bẹ lẹ́yìn fẹ́ǹsì yìí kò sẹ́ni tó mà. ọ̀yàfẹ́ ni kí máa ń lo àlìjànú lókù ee àwọn alálìjànú ó lè sọ fún mi pé ee àwọn bàbá alágbájá àti lágbájá wọn ń bẹ níbẹ̀ wọn ń jíròrò ó lè yọ ohun tí wọ́n ń wí gan gbọ́ tí wọ́n bá wọ mọ́sálásí tán tó sọ fún wa pé nígbà téèyàn mẹ́ta mo sọ fún wa pé ń tẹ̀ ń sọ ní síbẹ̀ kọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ilé yẹn kì í ṣe nǹkan bàbà rárá ìmúra de ìyà tí ó farabalẹ̀ jẹun àjọ ọlọ́run ni torí pé àlìjáná ò ní ṣe hídímà yẹn fún yàn àyàfi lẹ́yìn ìgbà téèyàn bá ti ṣe kíni téèyàn bá ti ṣe àwọn nǹkan kan tó jẹ́ ti ti téèyàn ti ṣe ọlọ́run. torí náà ìríran wa a ò lè fi wé ìríran ọlọ́run. ọlọ́run lẹ́sẹ̀ ẹsẹ̀ ọlọ́run kò jọ ẹsẹ̀ nǹkan kan nínú jíròrí wa tó lè kaba kò jọ rárára. torí pé lẹ́yìn sẹ̀kẹ̀ mẹ́sìlẹ̀ ìṣe òní òwò sẹ́ni nínú àwọn ìgbàgbọ́ tí yìí ó ní nípa ọlọ́run òun náà àwọn ìròyìn ọlọ́run ọba gbọ́ tó pé ọlọ́run ọba òun tó ní ìkápá lórí gbogbo wọ́n wà ní lẹ́yìn ìgbà tí yẹn bá ti gbàgbọ́ lọ́wọ́ bẹ̀ náà. àwọn àṣàyẹ̀rọ̀ wọ́n a máa sọ pé ọlọ́wọ́ bá láwọn àròyìn kan lọ́dọ̀ àwọn apá kan nínú wọn ìròyìn ọlọ́wọ́ ojú méje lọ. eléyìí àpòsí ni èèyàn tọ́lọ́hún dá ìwọ nìkan gan tí wọ́n bá fún ọ ní báyìí rò pé ní afún ọ ní fifteen minutes kọ àwọn ìròyìn ara rẹ ó kọ tayọ dọ́sìn kan. ẹni tó lè sùn nù omi ẹni tó lè jẹlé ẹni tó lè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àròyìn yóò tẹ̀yìn bá bẹ̀rẹ̀ sí wọn yóò kọ sí dọ́sìn lọ ọlọ́run tó wá dẹ̀dẹ̀ wá ní méjì lásán lónìí àwọn ọlọ́run wọ́n pọ̀ wọ́n tayọ bẹ́ẹ̀. àwọn ìròyìn ọlọ́run wọn pọ̀ wọn tàwé bákan náà tí a bá wo tààtìlù sífàtì yẹn nígbà tí ọlọ́run ò ríran tẹ̀ní kò gbọ́rọ̀ tẹ̀ní wọn ní kì í sọ̀rọ̀ ilé ìbá tilé lọ́dọ̀ tí wọn Qur'an kì í ṣe kàlámù Allah kì í sọ̀rọ̀ ọlọ́run Qur'an kì í ṣe kàlámù Allah kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run torí bí ẹ ṣe sọpọ́ ọlọ́run sọ̀rọ̀ tí a bá wá wo gbogbo àwọn ìròyìn yẹn àti bí wọ́n ṣe kọ̀ tí wọ́n fi fi àwọn nǹkan yẹn ròyìn ọlọ́run kan ẹ̀ wá rí i pé ọlọ́run tí wọ́n tí wọ́n ń jọ́sìn fún ọlọ́run tí kò ní ròyìn kankan ni kò ní ròyìn ẹ̀yìn kankan gbogbo tẹ́ bá ti kò rí dípò pé yóò mú yín gbígbé ẹsẹ ṣe tó bá díjọ́ gbẹ̀dà àlùkìyàmà torí pé wọ́n ní kò ṣe kí ni wọ́n ní kò ríran gbogbo ntẹ́ ẹ bá sọ kò pọ̀ yín dípò pé yóò fi mú yín tó bá díjọ́ gbẹ̀dà àlùkìyàmà torí pé wọ́n sọ pé kò ṣe kí ni wọ́n ní wọ́n ní wọ́n ní kì í gbọ́rọ̀ kò ní lè bí léèrè gan tó bá díjọ́ gbìndé àlùkìyàmọ̀ torí kí wọ́n ní kì í ṣe kíni wọ́n ní kì í sọ̀rọ̀ ẹ wà rí pé ọlọ́run wọn tí wọ́n ń jọ́sìn fún àdìẹ́ dọ̀fìdè ọlọ́run gbọ́rọ̀ kìkìrì tí kò ní ròyìn kankan ṣùgbọ́n ọlọ́run ti wa òun ni ọlọ́run ọba tó ní asifatul mahmuda àwọn àròyìn wọn yẹn wọ́n tọ́ sí ọlọ́run ọba nínú jíjà rẹ̀ níbo ṣe tọ́ sọ́lọ̀ wọn ba an tu'mina billah yóò gbọ́ ọlọ́run ọba gbọ́ igbọ́ ọlọ́run wà yóò dẹ̀ gba gbogbo àwọn nǹkan tí akakalẹ̀ yẹn lẹ́yìn wíwọ́ ọlọ́run ọba yóò gbàgbọ́ wa malaikatihi. bákan náà nínú ìmánì òun náà ni kéèyàn gba àwọn màláìkà gbọ́ àwọn ẹ̀dọ́ ọlọ́run tọ́lọ́run bá dá wọn látara ìmọ́lẹ̀ wọn ti yí apá àti ọlọ́run ọba ntọ́lọ́run ọba pa wọn ni wọ́n máa ń ṣe. jẹ mu sì sùn. gbogbo ògbà wọn wà nínú ìjọsìn Ọlọ́run ọba ni. àwọn gbà pé àwọn ẹ̀dá kan bẹ tí wọ́n ń jẹ́ àwọn etí ọba tó fún wa nírò nípa wọn tó dárúkọ wọn fún wa a gbà wọn gbọ́ mà mọ àwọn orúkọ wọn àwọn etí wọn fi wọn جبريل عليه السلام بميكائيل بإسرافيل àti sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé kò sí màláìka tí ń jẹ́ azarailu mọ́lẹ́kùl mọ́ọ̀tì ló wà mọ́lẹ́kùl mọ́ọ̀tì ní ìjókòó kan lọ́jọ́ kan mo ní kílódé tá ìbí sọmọ lẹ́yìn azarailu tó wáyé pé màláìka tí ń jẹ́ bá wà àti ní sọmọ wa náà ní azarailu tí bá ń sọ mikael àti jibril kílódé àfi ní sọ àzàrà ìlú ọ̀gánu àwọn àgbàlagbà tó wà ń jókòó bá ní agbábàkàlà ẹ̀yin tẹ́ jẹ́ àfa náà ni ẹ kọ́kọ́ káwọn yẹn lè wòye kọ́ọ̀tì <laughs> káwọn yẹn lè wòye kọ́ọ̀tì <laughs> ala kulli hal orúkọ yẹn wà nínú kẹtí à ń pè ní israiliyat ṣùgbọ́n kò fi ẹsẹ̀ rìn lẹ̀ nínú ẹgbà ọ̀rọ̀ tí ó gún régé gbogbo màláìka yẹn ó kọ tí ó wá nínú sunan alibasa sallam náà ní malakul maut màláìka kú so gbogbo àwọn tí a gbọ́ gbúrò nípa àwọn yẹn a ó gbà wọn gbọ́. a ó gbà pé àwọn ẹ̀dá ọlọ́run ọba ni tí ọlọ́run ọba dá wọn nítorí ìjọsìn ilé ìlú wa jẹ́ sí pé ìsí ẹ̀dá màláìkà bọ́lọ̀ ń ṣe dá wọn bọ́lọ̀ ń ṣe dá wọn tí yẹn bá wo ìròyìn ìsí ẹ̀dá wọn ó yẹ kí ẹ̀rù ọlọ́run ọba báyà torí pé àwọn ẹ̀dá tí wọ́n tóbi ni òjíṣẹ́ Muhammad sọ̀sẹ́lẹ̀m ní ọjọ́ wọn àná ní gọ́rù Hira nígbà tí ẹ̀rù fi bá tí fi jáde tó fi sáré padà lọ́ọ́lé onígbà tó ń gbójú wókè olóhùn orí Jibril alayhi salam tí ó ta apá kan ìyẹ́ rẹ̀ wọ́n padì sẹ́dẹ̀l ufọ̀ apá kan ìyẹ́ rẹ̀ lásán ló dà ó ní ó sì kọ́bà sámà ìyẹn ni pé òun ò rí nǹkan kan ní sámà mọ́ ìyẹ́ yẹn lásán lòun ní mọ̀láìkà ẹ̀yọ̀ kan mọ̀láìkà ẹ̀yọ̀ kan mélòó wá là wá tá a máa fègbẹ́rù gbọ̀nrí sọ́lọ̀. tọ́lọ̀ mo bá pa màláìka ẹ̀ ọ̀kan láṣẹ ibi kí kó jáde máa wà tá a wà nílé ayé àjẹ parí lẹ̀ kan náà tó bá jáde mọ́ ara kan àjẹ parí lẹ̀ kan náà kálí mọ̀ pé ọlọ́run ọba kápá wa fa ọkàn wò wá nù. àwọn màláìka yìí wọ́n ti ṣe lọ́n mọ̀jẹ̀ kí bàdà rẹ kó jọ ọ́ lójú ibi mọ́ṣálà ìwà máa kírun òru àbí ìwà máa gbàwẹ̀ náfìlà àbí ìwà máa tọ̀pọ̀lọpọ̀ sàárà mọ́jẹ kó jọ ọ́ lójú o nítorí pé àwọn àyẹn wọn kì í sinmi wọn kì í sùn wọn kì í jẹun débò pé wọn nìyẹn àsìkò bírèkì ti ajá lọ jẹun káwá kọ̀ǹtínú ní gbogbo ọjọ́ ayé màláìka seventy thousand ni wọ́n máa ń ṣe tọ̀wáàfin àlárúfin ọlọ́run ọba seventy thousand yún gbogbo ibi tí wọ́n bá rìn pátá gbogbo ibi tí wọ́n bá bà kọjá wọn ò tún ní ní àǹfààní àti débẹ̀ mẹ́ta ìfìyàmì èdè wọn ò ní yípo débẹ̀ mẹ́ta ìfìyàmì èdè bóòlù wa rògbà àlàárẹ̀ sí náà tó sọpọlọ èèyàn lè wọn bóòlù àlàárẹ̀ sí náà tóbi tó tẹ́lẹ̀ àlàárẹ̀ sí bá rí báyẹn bóò ni ọba tó ní àlàárẹ̀ sí náà rí gbogbo ọpọlọ tó bá wá yóò yà wèrè àwọn onígbàgbọ́ pé àwọn ẹ̀dá kan bẹ tí wọ́n jẹ́ màláíkà ọlọ́run bá fún wọn ní ọlọ́kan òjọ̀kan iṣẹ́ èyí tí ọlọ́run bá fi òjò rírọ̀ àti yíyọ irúgbìn tì sọ́dọ̀ rẹ̀ ń bẹ èyí tí ọlọ́run bá fi ṣíṣe wá yìí tì sọ́dọ̀ rẹ̀ ó wà èyí tí ọlọ́run bá fi gbígbẹ̀ ẹ̀mí àwọn ọmọ èèyàn tì sọ́dọ̀ rẹ̀ ó wà àwọn èyí tí ọlọ́run bá fi ṣíṣe béèrè fún àwọn ẹrú rẹ̀ nínú sàárè tóbi jù sọ́dọ̀ wọn wọ́n bẹ àwọn tí wọ́n ń kọ gbogbo ń dá ń ṣe pátá tí wọ́n ń kọ sílẹ̀ wọ́n bẹ àtẹ̀tò kéré àtẹ̀tò tóbi eléba tó jẹ́ pé àwọn nínú àwọn àǹfààní tí ìmánì pẹ̀lú màláìkà ní òun náà ni pé yóò ràn wá lọ́wọ́ lórí muraqabatullah lórí sísọ ọlọ́run torí pé àwọn màláíkà kan bẹ tó jẹ́ sí pé àwọn gbogbo téèyàn bá ṣe pátá òun náà ni wọ́n kọ lẹ̀ lílọ bíbọ̀ wa gbogbo àwọn aṣẹ wa gbogbo àwọn tá a wí àti ètò dáa àti ètò ò bí wọ́n ti jẹ́ sí pé àwọn. Ah, tí wọ́n ṣàbòsí fẹ́mi ara wọn tó bá dijọ́ gbé dàlùkìyàmà wọ́n máa sọ pé máàlì hàdà kìtàbí la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha ké èsì eh, eh, irú tíra ò lélẹ̀ nígbà tí wọ́n bá fún ní kálukú níwèé rẹ̀ kó máa wo tó gbélé ayé sí wọn ní irú tíra ò lélẹ̀ jẹ́ síbi àkóso wa fi nǹkan kan lẹ̀ èyí tó kéré yìí náà wọ́n tó kọ́ sínú ẹ̀ àti wa malaikatihi a ó gba àwọn màláìka a ó gbà wọn gbọ́ ẹ ó rí wọn kì í ṣe ẹ̀dá tá a muhammad sasalam òun náà ni ẹ̀dá kan tó rí màláìka nínú háyà màláìka ọ̀hún àwọn sàábí àwọn ní àǹfààní àti rí Jibril. aleyhi salam ṣùgbọ́n nínú àwọ̀ ọmọ èèyàn nínú àwọ̀ ọmọ èèyàn. àti àwọn tírà ọlọ́run ọba àti àwọn tírà ọlọ́run ọba àwọn gba àwọn tírà ọlọ́run ọba gbọ́ àwọn tírà tí ọlọ́run ọba jumlatan ní gbígbàgbọ́ àpapọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra yẹn òun náà ni wọ́n ti ṣe kí ni òun ni wọ́n ti tọwọ́ bọ̀ ni wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ nǹkan dà nínú rẹ̀ nínú gbogbo tíra tọ́lọ́hún sọ̀kalẹ̀ síwájú alukur'ani alukur'ani nìkan ìlọ́lọ́hún ṣe àdéhùn àti ṣe kí ni àti sọ. So inú bàtí ẹ ti pé mọ́jísà àtòjísé ọlọ́run sallallahu alayhi wa sallam al-khalida òun náà al-Qur'an wọ́n ti ṣe gbogbo gbìyànjú láti rí pé àwọn àwọn àwọn ba al-Qur'an jẹ́ ṣùgbọ́n kò lè ṣeé ṣe torí pé bóun ni bóun ló ṣe rí tọ́jẹ́ pé ọlọ́run ọlọ́run ò fi sísọ rẹ̀ kò fi tì sọ́dọ̀ ẹnìkan kan bá ó ní òun fúnra òun lòun ṣe kí ni inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun ọlọ́run òun fúnra òun lòun sọ kùránì ẹnìkan ó wá ní ìtọ́nà òun sọ yẹn òun fẹ́ bàjẹ́ ẹ̀rí pé tí màláyé kó fi gbẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ wàhálà ni yóò kà máa ṣe torí pé kìí sọ mí èèyàn tí yóò fọnú fọ́ra kìí sọ òun sọ kùránì ọlọ́run fún rẹ̀ òun ló ń sọ kùránì. àwọn tíra tí wọ́n síwájú wọn yẹn a ọba sọ àwọn tíra yẹn kalẹ̀ ṣùgbọ́n sí àwọn nǹkan tó ń bẹ nínú àwọn tíra yẹn lónìí a ó gbà wọn gbọ́ a ò ní gba àwọn nǹkan tí ń bẹ nínú rẹ̀ gbọ́ nítorí pé ọkàn wọn ò balẹ̀ sí ìṣesí táwọn tíra yẹn wà lónìí torí pé wọ́n ti ṣe tahrifu àti tabdilu ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń bẹ nínú rẹ̀ wọ́n ti yọ àwọn èyí tí kò tẹ́ wọn lọ́rùn kúrò wọ́n ti fún àwọn èyí tí ó bá fẹ́ mú ìfẹ́ nínú wọn mú wọ́n ti fi kún ilé ìrọ̀lẹ́ àtijọ́ ti pé wọ́n ní iye ọdún tí wọ́n máa ń lò tí wọ́n fi máa ń rìvásì ẹ̀ ṣùgbọ́n àti bá ṣe ń dé sí bẹ́ẹ̀ ni wọ́n máa yú àwọn pé eléyìí ò básìkò yìí mo má eléyìí ò básìkò yìí mo má ilé ìrọ̀lẹ́ àtijọ́ bá wo inú àwọn eh, tí bá wo inú New Testament ẹ rí i pé àwọn verses kan bẹ tí wọ́n delete wọn wọ́n gbàgbé kí wọ́n pa nọ́mbà rẹ̀ rẹ́. ẹ wàá rí pé vaasi kan ó mix nọ́mbà rẹ̀ nìkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí kó yẹ kí wọ́n diliti nọ́mbà kí wọ́n dé amẹ́ndì nọ́mbà tó bá tẹ̀lé ẹ sì sọ pé jíra ọlọ́run ẹ pè lọ́rọ̀ ọlọ́run bó ni ó ṣe jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ilé ìwà jẹ́sí pé gbogbo àwọn tíra yẹn a ó gbà wọ́n gbọ́ àwọn èyí tí ọlọ́run bá fún wa ní ìrò nípa orúkọ wọn bí àtẹ̀wọ́rọ́. الإنجيل صحف إبراهيم صحف موسى الزبور gbogbo àwọn yẹn tí a mọ orúkọ wọn yẹn a ó gbà wọn gbọ́ a rẹ̀ mọ àwọn mọ àwọn orúkọ wọn yẹn tí ìròyìn tó dájú tí ó mú wa fún wa. àwọn ìrántí ọlọ́run tọ́lọ̀ ń sọ tíra kalẹ̀ fún ṣùgbọ́n tí wọ́n sọ orúkọ wọn fún wa a ó gba gbogbo àwọn tíra yẹn gbọ́ bó tilẹ̀ jẹ́ sí pé àwọn kò ṣe kí ni àwọn kò rí wọn. tọ́yì àwọn àdájọ́ tó ń bẹ nínú àwọn atíra àwọn wọ̀nyẹn àwọn àwé wọ̀nyẹn sọ̀nà yẹn ni lórí wa ká fi wọ́n ṣiṣẹ́ shar'u man qablana ṣẹ̀ríà àwọn tí wọ́n ṣíwájú wa àwọn olùmọ̀ usulul fiqh wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa ilé wọ́n ní àwọn kankan ń bẹ nínú àwọn ṣẹ̀ríà tí ó ṣíwájú wa tó jẹ́ sí pé ṣẹ̀ríà tiwa náà ṣe kí ni ó gbé wọn wá ó wà nínú ṣẹ̀ríà tiwa náà àwọn bákan nù wọn ní èyí tó bá wà nù ṣẹ̀ríà wa òun láti ṣiṣẹ́ ìyẹn gan kì í ṣe pé àti ń ṣiṣẹ́ nítorí kó wà nù ìyẹn bí kò ṣe pé torí pé ń bẹ nù kíni ń bẹ nù ṣẹ̀ríà wa torí pé ṣẹ̀ríà òṣìṣẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam òun ni a fi ká ẹsẹ̀ gbogbo àwọn ṣẹ̀ríà tí wọ́n ṣíwájú rẹ̀ láti ká wọn nílẹ̀ torí náà a ó gba gbogbo àwọn kíra yẹn a ó gbà wọn gbọ́. jumlatan ni gbígbàgbọ́ àpapọ̀ à nígbàgbọ́ tafsilan ní gbígbàgbọ́ tiẹ̀ fọ́ sí wẹ́wẹ́ nítorí pé àwọn nǹkan kan sì ń bẹ nínú ẹ̀ tó jẹ́ sí pé wọn ò tí ì fọwọ́ kàn lẹ́sìkí bọ́lá òun ti sọ kalẹ̀ fáwọn naa yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n wà nínú ẹ̀ àwọn ọ̀kan bẹ tí wọ́n ti fọwọ́ bá ìlú wa ti ṣe pé a ò ní gbà wọ́n gbọ́ pẹ̀lú ẹ̀fọ́ sí wẹ́wẹ́ wọn nítorí ká má wọn nínú yimani òun náà ni gbígba àwọn ìránṣẹ́ ọlọ́run ọba gbọ́ gbígba àwọn ìránṣẹ́ ọlọ́run ọba gbọ́ gbogbo àwọn tó ti ṣe tọ́lọ́run ọba àlejò ọlọ́run pátá ọ̀ràn yẹn ni lórí mùsùlùmí kó gbà wọ́n gbọ́ torí pé tí mùsùlùmí tó bá yọ èèyàn kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run nínú àwọn ìránṣẹ́ ọlọ́run tó lóun ò pé eléyìí gbọ́ gbogbo mùsùlùmí tó bá dán rú ẹ̀ wò ó ti di kèfèrí ó ti dágbére fẹ́sìn islam àbí tí ó fi ọ̀kan nínú àwọn àránṣẹ́ ọlọ́run tó fi wọ́n ṣe yẹ̀yẹ́ onítọ̀hún ó ń dágbére fẹ́sìn islam nítorí ìdí eré gbogbo àwọn òjíṣẹ́ wọ̀nyẹn gbogbo wọn pátá a ó gbà wọ́n gbọ́ ọ̀ràn yẹn ni kéèyàn gba gbogbo òjíṣẹ́ gbọ́ ẹni tí ó bá ní ọ̀kan nínú àwọn òjíṣẹ́ tí ó gbàgbọ́ nítorí òun yẹn ṣe mùsùlùmí o èèyàn ní mú òjíṣẹ́ kan kó lóun ò gbàgbọ́ kó sì tó máa jẹ́ mùsùlùmí. wal yawmil akhir nínú gbàgbọ́ òun náà ni kí èèyàn ní ìgbàgbọ́ nípa ọjọ́ kan yìí. kéèyàn nígbàgbọ́ nípa ọjọ́ kan yìí pé ọjọ́ kan ń bẹ tí ọlọ́run ọba ó gbé àwọn èèyàn dìde láti ṣèṣirò fún wa. torí pé ó pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n gbé gbọ́ ti lọ ẹ ti rẹ́ni tó lọ tó bọ̀ ní tó fún yín ròyìn gbé ìsẹ̀mí yìí náà lásán ni táwọn bá ti lò sẹ̀mí yìí táwọn bá ti kú ó ti tán náà nù. kò sí gbé àwọn gbé ẹnìkan dìde láti ṣèṣirò fún un àwọn àdìẹ ọkàn káàdì ọkàn tó yẹ sípò òun ló ń ṣe okùnfà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń rí tó ń ṣẹlẹ̀ lágbàáyé lónìí. ìwé táwọn Americans tí wọ́n máa ń ṣe kò sí ìròrí wípé a ó dùn wájú ọlọ́run lọ́jọ́ kan torí náà sábà ti ju agbára àwọn èèyàn kan lọ tí wọn ò sì ṣe ihun tó jẹ́ ìfẹ́ inú tiwa a ó fi mú wọn dání wọ́n lè lọ Afghanistan kó wọn lọ bí tí um, tí wọ́n bá ti ń ṣe bí ìnáwó táwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké wà wọ́n sì ju bọ́ǹbù sí wọn ẹ̀ẹ́kan gbọ́ nú ìròyìn náà ni pé wọ́n pa àwọn èèyàn wọ́n pa àwọn ọmọ kéékèèké àwọn obìnrin àtàwọn arúgbó kò sí nǹkan táyà lè ṣe sí gẹ́gẹ́ bí àlùmà torí pé a wà ní marhala kan tó jẹ́ síbi kò tí ì ṣẹlẹ̀ sáà àlùmà nàbí ìsọ̀sẹ́lẹ̀m rí àyàfà tí kò tiwa tòní. lọ́jọ́ wọn àná kíròyìn ìnira tó ń ṣẹlẹ̀ tó ń dé báwọn mùsùlùmí kó tó dé báwọn mùsùlùmí míì níbòmíì ọ̀nà ó jìn yóò gba àsìkò bí ìlú yín bá ṣe jìnnà sí ìlú yẹn sí bẹ́ẹ̀ ni ìròyìn yóò ti pẹ́ sọ́dọ̀ yín sí wáyé pé ìrìn oṣù mẹ́fà ni wọ́n bá rìn láti ìlú sí dẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ ìní ìròyìn wọ́n máa mà wọ́n máa pa àwọn ọmọ ya wọ́n sì máa fi hàn wá live coverage live philistine ni wọ́n ṣe ń wọlé wọn wọ́n ń pa arúgbó wọn àtàwọn ọmọ kéékèèké wọ́n sì fi hàn wá á sì máa wo live àti nílé ṣe pàtàkì ọjọ́ ìkànnì wà tí ọlọ́run bó gbé gbogbo èèyàn dìde láti ṣe ìṣirò fún wa èèyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nípa ilé ìgbàgbọ́ nípa ọjọ́ yẹn ó kún nǹkan tí ó máa ran èèyàn lọ́wọ́ láti máa adjust nínú ìṣẹ̀mí rẹ̀ tó bá ti fẹ́ ṣe wattaqu yawman turja'una fihi ilallah ẹ páyọ ọjọ́ tí wọ́n dá yín padà lọ́sọ́dọ̀ ọlọ́run tó bá ti rántí pé ah, ìmọ̀ dún wájú ọlọ́run lọ́jọ́ kan èrò ó bà. ilé ìfẹ́ ni tó mọ ọlọ́run nípa apàmímà ṣùgbọ́n ẹ̀rí ẹni tí ẹni tí wọ́n ti sàdéhùn fún lágbèjúwe pé wọ́n ṣe ìyọnu inú ráwà ní ìmì ni màá fi gbé ọ àlìjẹ́ náà ráwà ní ìmì ẹ̀dá kò ṣe tí wọ́n bá di ọmọ tuntun sínú ráwà ní ìsí òde òru ṣé tí wọ́n bá wí ọmọ tuntun sínú ráwà ọmọ tuntun o kìí ṣe ìwọ́n tó ti dàgbà ọmọ tuntun tí wọ́n bá wí sínú ráwà ní tí ó sì wí sórí má yíwá ní tíwájú jọ́ gbẹ̀ndà kìáàmà ibi tí wọ́n ti gbọ́ ọpọlọ lọ́wọ́ àwọn èèyàn wíwá nínú ráwà nínú owó ti gbé àwọn èèyàn wà àlìjánnà yíyá pé ọjọ́ gbẹ̀ndà kìáàmà yóò ṣẹrù náà sí yọ́ọ̀mà kìáàmà jù hufatan uratan ghurla kò sẹ́ni tí ó dìde dání ó dìde pẹ̀lú ráwà ní ráwà ní ìrẹ́ níbo ibo ráwà ní ṣùgbọ́n lè asàfi ṣẹ̀rí àwọn èèyàn kan bẹ tí wọ́n ní ìgbàgbọ́ sáwọn nǹkan táàfin rẹ́rìn yìí àwọn èèyàn kan bẹ tí wọ́n gba bẹ́ẹ̀ gbọ́ igbe àfa kan ó kọ àwọn yóò gba ọ̀nà ẹ̀bùrú kú àwọn wà àlìjẹ́nà subhanallah kí la fọ́ lọ́wọ́ pè gánà wọ́n gbọ́ ọ̀nà ẹ̀bùrú kú ẹ̀yìn wà àlìjẹ́nà ọ̀nà ẹ̀bùrú wọ́n sọ ọlọ́run di òmùgọ̀ bíi tiwọn so àwọn yẹn wọn ò mọ ọlọ́run wọn ò mọ ọlọ́run ìmà tó kúrú nípa ọlọ́run tí wọ́n ní òun ló fọ́ọ̀mù gbogbo àwọn irú àwọn àdìọ́kàn àti àwọn ìwíkúwí wọ̀nyẹn wọ́n ní wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi eléyìí ni a ó fi bẹ̀rẹ̀ ní ìjókòó sí ọmọ bíi ìdílé ta'ala nítorí um, <clears throat> ọ̀pọ̀lọpọ̀ àlàyé tí ó wà lábẹ́ rẹ̀ ìmánì pẹ̀lú kádàrá àwa káàárọ̀ oòjíire àgbà kádàrá gbọ́ kádàrá gbígbàgbọ́ ń bẹ nínú ibi tí ìmánì àwa Yorùbá tó ti mú ẹ̀fẹ̀ gbé kádàrá ìgbé ọlọ́run ló ṣe ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Baba ku kò tí ju oṣù méjì lọ ọmọ tẹ̀lé ọmọ kú kò tí ju oṣù mẹ́ta lọ ìyàwó rẹ̀ tẹ̀lé ìyàwó rẹ̀ kú kò tí ju oṣù méjì lọ ọmọ rẹ̀ tẹ̀lé èèyàn bíi márùn wà lọ lẹ́ẹ̀kan náà pé à eléyìí lọ́wọ́ nú o eléyìí ò eléyìí ò jẹ́ látọ̀dọ̀ ọlọ́run inna lillahi wa inna ilayhi raji'un látọ̀dọ̀ ta wá ní ta ló dá wọn ta ló fún wọn lẹ́mìí tó gbà padà ta ló ní ẹ̀mí náà ọlọ́run ló ní àsìkò tó bá wù ní ìgbà kò sí ní béèrè lọ́dọ̀ ẹni kankan bó wá ṣe wù ní ó ṣe gbà nínú ìṣesí tó bá wù. so a ó bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni ìtumọ̀ ìmánì pẹ̀lú kádàrá gan kí lẹ́yìn Islam gbà nílò pẹ̀lú ìmánì pẹ̀lú kádàrá yẹn eré ìlànà bẹ̀rẹ̀ bí ní láti tabaraka wa ta'ala tí ọlọ́run bá sọ àjù ìjókòó tí ó ń bọ̀ lọ́wọ́ Allahu ta'ala a'lam. wá sí ìbéèrè. Aleykum salaam. Atasọ. Naam, abada. A ò lè pe a ò lè pe orúkọ màláíkà a ò sì lè fi ọlá màláìkà kan ṣe àkàsọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba àbí ká pè é ìrìn pé ká dá òun nìkan pè àbí ká pè é ká fi ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run eléyìí tó bá jẹ́ bí màláìkà yẹn là bá pè tá a dá pè eléyìí kò sí èméjì nínú wípé ẹbọ nìyẹn ìyẹn ni pé èèyàn ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run kò sí èméjì nínú pé ẹbọ nìyẹn náà tí ọba jẹ́ sí pé à ń fi ọlá rẹ̀ àbáwọn òkú lọ́lá kan àbó nípò kan àwa fi ń tọrọ lọ́dọ̀ ọlọ́run eléyìí ẹnì kankan kì í ṣe bí kò ṣe aláìmọ̀kan ìyẹn náà tí èèyàn bá tayọ ààlà nínú ṣíṣe ó lè ó lè mú èèyàn ṣe ẹbọ ṣe ọlọ́run ó lè mú èèyàn ṣe ẹbọ ṣe ọlọ́run ó yẹ kí mùsùlùmí kí ó ṣọ́ra fún eléyìí. kò sí nínú ìtumọ̀ gbígba àwọn màláìka gbọ́ àwọn màláìka yìí ẹrú sìn ọlọ́run ọba ni wọ́n ẹ̀dá ni wọ́n yẹ bọ́lọ́run ti dá wọn bẹ́ẹ̀ ló dá wa gbogbo wa ẹrú ọlọ́run ọba ni wa náà wọn kì í sọ̀rọ̀ àtúntò. Mm. Mm. Mm. èèyàn tí ó wà ọrụ ó sọ̀rọ̀ màlẹ́ka ó wà ní ìyá òjò ní à màlẹ́ka ó ti tẹ́ ilé ìwé nígbà tó lọ tó lọ ní àsìkò ọrụ ẹgbẹ́ mustaan ọlọ́run ọba ló ní ikú ẹnìkan ò lè pa àyàn bí kò ṣe ta ni bí kò ṣe ọlọ́run so èèyàn ń fi ọgbọ́n fi ẹnu àtẹ́ bà ìdájọ́ ọlọ́run èèyàn ń fi ọgbọ́n fi ẹnu àtẹ́ bà ìdájọ́ ọlọ́run bákan náà ẹni tó ní màláíkà ti jẹ́jẹ́ fẹ̀yìnà lílá ìwà yìí náà ilé ìrọ̀jọ́ torí pé gbogbo iṣẹ́ tí màláíkà bá jẹ́ òun mọ̀ pé màláìkà ló jẹ́ sẹ́yìn ṣùgbọ́n màláìkà ti jẹ́ jẹ́ màláìkà kì í jẹ́ sẹ́ nìkan kan bí kò sí jẹ́ dání bí kò sí bí kò ṣe iṣẹ́ ọlọ́run ẹni tí tí màláìkà bá ti jẹ́ jẹ́ adéṣe pé ibi tí ìrànṣẹ́ ìyọ̀gá náà ti wá wọ́n ti ṣe ẹran nù so èèyàn náà ìfi ẹnu àtẹ ba àwọn ìdájọ́ ọlọ́run ọba ni tí ẹ ti dé ẹni tí ó mọ ọlọ́run kẹ́ẹ́ bí bí ọ̀pọ̀ ìmọ̀ nípa ọlọ́run àwọn èèyàn wọ̀nyí ìmọ̀ tí ó mẹ́hẹ̀ ni wọn ò mọ ọlọ́run ọba rárá torí pé tí wọ́n bá mọ ọlọ́run ẹni tó mọ ọlọ́run kò ní máa wí gbogbo irú gbólóhùn báyìí kò ní máa wí gbogbo irú gbólóhùn báyìí nígbà tó bá ní màláìka ti jẹjẹ ọlọ́run ní bá wí kò sí èlé ìdílé pé ọlọ́run ní ìdílé kẹ́ni ọlọ́run ní bá wí nígbà tó jò yẹn ò ní dá lásìkò tó wù ú fẹ́ ọlọ́run bá ní bí ọlọ́jọ́ lásìkò tó bá wù ú ní ní kó dá lásìkò tó bá wù ú torina náà kó má wulẹ̀ kú màláìka kó wú sọ̀rọ̀ lọ bí tí ó fẹ́ ó fẹ́ sọ̀rọ̀ sí so ama kì í ṣe ìgbàgbọ́ ọlọ́run ló mú láyà wọn bí kò ṣe àwọn ohun ọ̀rọ̀ ayé tí wọ́n máa ń kó léyà kọ́lọ̀ kó sàánú fún wa. báyà ó fi ìjókòó ti di ìdílé láti dáadáa. gbogbo tí a wí ó ṣe déédéé èròǹgbà ọlọ́run àti sunna Muhammad sọ̀sọ́lẹ̀m tí ọlọ́run àti sunna alẹ́ ẹ̀sán wíwí àti gbígbọ́ ètò kùdí ẹ̀ka àti kọ́lọ̀ kó ṣe àmójútó fún gbogbo wa subhanahu wa hada subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk